arábìnrin ma àṣọ bákà arábìnrin tó rí tí ó bá jẹ́ ti ẹ̀ láyé lóore ní o ìjí ó bá jẹ́ ti ẹ̀ láyé láburú ní o lámìyá kó lè yóò ti à láyé onífò ọrù ìwọ́n tó ń ṣe yàwó ìwọ́n ọmọ tó gbọ́ ti bàbá tó gbọ́ ti yà ìwọ́n ọmọ tó rò pé àwọn ọ̀dọ́ kan tó ń bá rìn ìtàn tó rò pé ìgbàjúdí náà ti fún ọ súnmọ́ bí ọgbọ́ yìí ọlọ́wọ́kùnrin yìí ó kọ́ṣẹ́ carpentry bó ti jẹ́ carpenter tó ọmọ iṣẹ́ tààrà àmá gbogbo ọjọ́ tí wọ́n bá ti gbéṣẹ́ fún láyé bí kan ní ṣùgbù kan ti kán kó wá bá wọn fìṣó pàtí ẹ̀ àbí kan ní tébù kan ti yẹ kó wá bá wọn fi ẹsẹ̀ sí ó mọ́ àmọ́wà pé ní kan ní abẹ́ kan lé Gerard láti fẹ́ lò tẹ̀sí Gerard yàtọ̀ sí kan lo aluminium aluminium yóò tún sí kan lo slate kírẹ́tì náà yàtọ̀ sí kan lu alo síǹkì ìmọ̀ pàwẹ̀ níta ìjìmọ̀ ń gbé ìmọ̀ abọ́jọ́ tí wọ́n bá sí òun bí ká ní pàánù lé ń jò kó aláwọn tí èdè pàánù àwọn ìmọ̀ pàánù ayé jọ tẹ́ kí máa ń pa iwo tó jọba rọrùn àbí bí àwọn alójúǹkì ìrùn tọmọ pè sínú ó tún wá kọ bíríkìlà bíríkìlẹ́yìn ó bá di bíríkìlẹ́yà ó tún mọ̀ yìí náà àmọ́ gbogbo ọjọ́ tí wọ́n bá pè iṣẹ́ bíríkìlẹ̀yà láyé ah, a nídi bíríkìlẹ̀yà o tí wọ́n bá pè ẹ̀rọ pé bíríkìlà wá bíríkìlà ti ẹ̀ nìkan ma ní ìwò èkúté èkúté kan wọlé a bá fi ìtìmẹ́jà àti òkúta di irú jẹ́ kí mọ́ ṣe nù àbákògbẹ́ àwọn abẹ́rẹ́ ìdí sọ́kèwé ẹjọ́ bàbá irú iṣẹ́ tó máa ń ti ṣe bá àwọn tọ́ra wa ní ẹ̀rọ àwọn bá ní wọ́n ní kàgbà bọ́ ọlọ́run ní ìsinmi kàgbà bọ́ ọlọ́run ní ìsinmi kádàrà òjì kọ̀ láì kàgbà bọ́ fóònù tó tó wá mọ́ bí pé ẹ̀ àwọn fóònù tá mọ́ ń lò àwọn fóònù ń bọ́ sí tí bá ti rẹ̀ bá ti ṣe tán tí àwọn bá ń lọ rọ́bà mọ́ báyìí àti lògbésà yìí sàjẹ́mù àpàbá ah, ọlọ́run jẹ́ pẹ́ fún alóyún dáadáa àwọn sàjẹ́mù àtàwọn samsung oníná blue <laughs> yóò wá fi rọ́bà yóò fi dì mú àwọn ọmọ indomie generation wọlé àwọn fóònù táwọn yóò wọn ní mọ yóò ó wá fi rọ́bà dì mú báyìí irú fóònù tí máa ń lónù ìjọ tàwa ń wí ìjọ tó lílé rẹ̀ ó dì o fóònù ti jà sínú tí wọ́n bá pè jẹ pé ṣúùbù kan fóònù náà ni wọ́n pè jí pé má bọ́ wọ́n ní ṣúùbù kan dìkan náà lọ́nu èyí onídómi níbi ní ṣúùbù àwọn òṣèré ara mọ́kànlọ́ ní báwọn kan ní fóònù bá ìrònú pé fóònù jábọ́ sí gọ́ta àwọn ìrònú ló bá ó ti bínú lọ ní sùn ó bínú ó lọ ní jẹ́jẹ́ ní ó ibi ó sùn sí wọ́n ti wá pé fóònù rọ́bà fóònù ti gbọ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti gbé ọ̀kadà wá nù wẹ́dà wá nìyẹn bóyá ọ̀rẹ́ rẹ̀ náà sì ló gbọ́kadà wá ìgbà wá dé bàbá mi tó ń ṣẹ́kọ̀ọ́ ọgbẹ́ ní ìdíje náà àkílò tí ẹlẹ̀ ń sùn ní oṣù àdúgbò ní ẹ̀sùn játó àti ẹgbẹ́ ẹ̀dí báyẹ̀ ọgbẹ́ ó dá àká lọ bọ̀dá mi lónìí jẹ́ wá pé ọ̀gá àwọn kan ní di eh, bricklayer iṣẹ́ bricklayer náà pèsè ìjọ ó bá ní óyá òun náà bá kó kíní jí fi máa rẹ́lé àti ó sì mọ̀ pé tí bá ní kó wá bí ìwé kúté àbí kó wá rẹ́ sọ́kàwé bá wá bí ilẹ̀ kan ìtò náà rò ní ti kó àti gbogbo ẹ̀dá ní igbó para rẹ̀ balẹ̀ èmi kọ́ mo gbọ́ mo sì lérò pé a ah, ṣẹ̀ṣẹ̀ náà ni so ma mú ẹ dé ọ̀dọ̀ wọn nígbà wọn mú dọ́dọ̀ ẹni náà ló bá dà àwọn àgbà ẹnjìníà táwọn yóò máa ń lọ́wọ́ state government lọ́wọ́ federal government tẹ́lifà kọ́kọ́ mú dé yìí kọ́kọ́ wò náà pé ilé ìdí òjì jíjẹ́ ó bá pe lu yẹn mú òkè ah, ó bá ní ní táwọn ṣe èyí tí ìdí gbogbo lọ kó dání yìí ní àmọ́jẹ́ sọ́dá bẹ́ ti fún ẹ̀ ó ní stéètì kan làwọn ti fẹ́ the state government nídìí àwọn aráńdà àgbà òtún bíi fifty sínú stéètì yẹn ó dẹ̀ láwọn location káàkiri ó bá sọ iye mítà báyìí iye kóòsì báyìí ni yóò fi ga ṣòṣò ti gbọ́ ibẹ̀ ọ̀yà lọ kọ quotation roundabout kọ̀ọ̀kan wá blọ́ọ̀kù mélòó là á lò sìmẹ́ǹtì mélòó la lò èwo la fi rẹ èlò workmanship tó bá ti wá fún ẹyọ kan ẹyọ kan la máa wá multiply by 50 kan tó wá fi miscellaneous ti unit yá sí dàíbà mọ́ ọ̀rá kéjì díẹ̀ náà ni ọkọ̀ o <laughs> ara lè wa ọmọ ojú ọ̀rọ̀ lárí òun náà bá gbé báyìí ròun gbà tí ó kọ́ yóò kọ́ lọ kọ́bọ̀ kọ́ lọ kọ́bọ̀ tí gbogbo round about fifty o seven hundred thousand naira ló ti kíni ló parí ẹ ẹ̀yin náà lanu jẹjẹ irú àsìkò nǹkan òjì wọn ìgbà ṣe ń kò rówó ìkò mọ ìyẹjọ òǹkò mọ kankan ṣe ń kọ kíní òfin ó owó tó kọ̀ yìí kò pa ìdáńdà bá oṣù mẹ́ta káàkiri mọ́ sí iṣẹ́ ìlà ok ẹlọ́bá ń wẹ́lò mi wà ẹ̀lápẹ̀mọ́ jẹun wẹ́lò mi ẹjẹ́rọ ọmọ yìí òun náà ni ẹjí ó ṣe so òun náà lẹ́rẹ̀ òun náà lẹ́jọ òun ni ẹjí ó ṣe ẹlọ́bá kó lọ tún ilẹ̀kọ̀ èyí ò bá lọ bá gbogbo ẹni wa wíyẹ dàrú kí ló ń kọ

bóyá òun sì kọ one point five bóyá two million náà kéwọ̀ ẹja sọ pé òun àwọ́dù ẹ̀ fún lówó tó padà pọ̀ kábùdù five million naira wọ́n ẹ mọ̀ sọ fún ṣe mo ní two million á parí ẹ̀ ẹ bá ń san two million yẹn ni màá san fún máa kó three million sí àkáǹtì yìí tó bá ti gbẹ́jọ́ àwọn ipò yìí ó lẹ́jọ́ ni wọ́n ó sì ń padà wọ̀ bó ṣe wà yẹn so kó má gbẹ́jọ́ sì yẹn lọ́dọ̀ mi tó bá ti ń gbẹ́jọ́ bọ̀ ẹ̀yẹn sáà mọ́ fún lówó títí títí ó sáà parí ìyẹn kàn fún ní ó rọ́mọ̀ fi kiri nìyàn rẹ̀ pé wà á padà wá ó lè ẹ́bà parí ẹ pẹ̀lú owó tó gbà yìí ó bá ní ẹni kó má pàdé nàmbà wá <laughs> àkáǹtì ń kọ́ ẹ̀mí ò lákàá nọmbà ó jọ́nà ọ̀ lákàáǹtì èyí bá ìjìnlẹ̀ ìta àmọ́ bìnú ẹ bá sọ sí àkáǹtì èmi gan máa supervise iṣẹ́ yìí ẹgbẹ́jẹ̀ ń tàn yín kò ná ju tó ìgbó wá parí iṣẹ́ àẹ́jìnà 3 million tí mo sọ náà ẹkọ́ ogun ẹ̀fún kó mọ̀ ẹgbẹ́ lọ ọdún náà ló kọ́lé ọdún náà ló gùn tó ma àṣọ bàtà lè yọ jẹ́ ìjọ bá jẹ́ ti ẹ̀kọ́ lè bọ̀ ọrù ìjọ ò bá ìsì ìṣe ti ẹ ọ̀ lè bí gbọ̀gbọ̀bá tẹ́wàá mọ́ tó gbèmí lẹ́rù fún bìtà yìí tẹ́rí gbogbo ń dáhùn sí aláwọ̀ àgbáyé lójú ibi ẹ̀rù ọlọ́run ti wá bà pé in tó bá sá nìkan tí ẹ̀ náà ni ó jẹ́ gbà lọ́wọ́ àgbà náà ni kí ni nǹkan òun ni pé ẹnìkan lè engineer yìí lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tẹ́tẹ́ engineer tó dá tó mímọ̀ lọ́wọ́ ẹni ṣe engineer yóò lẹ́ni tí kí ló yóò lẹ́ni àfà orí pé ẹ̀hẹ́ ní kí n tí òjò lu ẹlòmíì ní pé ẹnjìníà yẹn pe nọ́mbà ẹni tó mọ̀ ń gbéṣẹ́ fún ó pè é pè é pè é pè àìtètè gbé rẹ̀ ó wà rọ pé òun tètè níbi kíṣẹ́ yẹn tètè bẹ̀rẹ̀ pé eléyìí tí ò gbé kọ́ ìwé ó ti lọ ní iṣẹ́ mi ó fojú wo pé ó ti jẹun yóò ní kò fẹ́ mọ yíwa mọ́ lè jí ní àti ní ká máa lọ rèébò ń wá ẹlòmí iṣẹ́ mọ́ bẹ̀rù ọlọ́bí ẹ̀rù ọlọ́dún wá bèèrè ìrìngì o kò kàn ṣe gíní ẹ̀dà nọ́mbà bíríkì làwọn tí o èkúté nọ́mbà tí ẹ ti ẹ̀ lọ débi tí ó ríngì fóònù ti jábọ́ mú kọ́dà àwọn awà kan àwọn afọ̀kadà wà lọlé ọlọ́run tó darí kán fọ̀kadà èé ṣe lè fọ̀kadà wẹ́ ní àkọ́kọ́ lọlé nígbà tí tiẹ̀ owó àkókò ṣe tiẹ̀ ẹni ó ní tẹ́lítà bá ti mọ̀ á nígbà tí mọ̀ dàmú oríire wa ẹlòmí ò lè dáa